ayé àtọ̀run ọlọ́run ló bí ṣùgbọ́n wá ṣe tàṣí ìṣúná-ọmọdéyìn gbẹ̀lúmẹ́lẹ́kì látàrí wípé ọjọ́ òní ìjẹ́ níní ọlọ́run òní yóò fojú wọn jùlọ torí gbogbo ẹ̀dá pátá òní yóò fojú pésẹ̀ lọ́jà lòdì àmì tọ́lọ́ máa bèrè pé lima ni nǹkan kò ní yọ ọ́ ọ́ ní ti ta ṣe oníṣẹ́ nìkan kan tí ó lè dáhùn fúnra ẹ̀ náà ni ó bẹ̀rẹ̀ ìgbà tí ọ̀gá rẹ̀ ti dáhùn yóò wà nínú ìlà ìwọ̀n ọlọ́run bá nìkan ní í ṣe àdúrà ìdẹ̀kọ̀ ha ọba ọ̀kan ṣoṣo ọba tó borí gbogbo ẹ̀dá pátá yẹn ni pé máa lékè ìyàwó mi dé yẹn ni pé náà ọba nìkan ṣoṣo lọ́ba tó ní ọjọ́ ẹ̀sán lọ́sọ̀jọ́ ìpínlẹ̀ àdùkìyàmà ọjọ́ yìí bó ṣe wù ní òṣìṣẹ́ dáa láàyè ṣàríkò àhàlùmí tasọ́rọ́fì kò ní sẹ́ni kankan tí ọ̀pọ̀ náà bá lọ́kìtì pé nípa àrùn tó bá fẹ́ kẹ̀ dáadáa lọ́jọ́ gbẹ̀dẹ̀ ní kíámà abẹ́ náà bá sùnmọ́ àná ló ṣáálẹ̀ kan nínú àwọn tí ọ̀kẹ́. ìyá kaná àbúdò wà ìyá kaná sáyìn yẹn ni pé lánàá àbúdò ìlà ìyá ka àní sin ẹnì kẹta àbí ọlọ́ọ̀nì ṣoṣo àní forí balẹ̀ fẹ́nìkan àfọ̀rọ̀ ọ̀dọ̀ nìkan sọ àní gbẹ́kẹ̀lé nìkankan àfọ̀rọ̀ ọ̀dọ̀ nìkan sọ àní wójú rẹ wà nínú nìkankan àfọ̀rọ̀ àní dírẹ̀bẹ̀ àní tọrọ àdúrà àní béèrè owó béèrè ọlá ọmọ lọ́dọ̀ ẹnìkankan àfọ̀rọ̀ ọ̀dọ̀ nìkan sọ ẹnìkọ́lọ̀ nìkan láàmú tábà ń sọ nípa àjọsìn gbólóhùn kan ní tó kéré tó fẹ̀rẹ̀ lẹ́nu ṣùgbọ́n àwọn tó kọ́nú ọkọ̀ dada. wàyí yá kalẹ̀ sàáyìn yẹn ni pé lánà tó lò dá àwọn náà wà lánà káyọ̀rọ̀ mí ní àhàlẹ́ ń lọ́yọ̀rọ̀ ká. a ní béèrè orí a ní wá orí sọ́dọ̀ ẹ̀yìn kankan yàtọ̀ sílẹ̀ lọ́wọ́ bá nìkan ṣoṣo. ìdínà sọ̀rọ̀ ọ̀tọ̀ mustaqim ọlọ́mọ fi wá ṣe kò ń gbẹ́rẹ́. وفقنا إلى طريق الحق ojú ọ̀nà tó jẹ́ ojú ọ̀nà òdodo ṣíṣe islam ó ti fi mà wá wá jẹ́ àṣegbére lórí ẹ̀sìn islam táàfì pàdé ìrẹ́ lọ́wọ́ pàdé kàṣọ táàfì bá rẹ̀ lọ́wọ́ pàdé. yẹnìkẹ́ ìdínà sọ̀rọ̀ ọkọ̀lù mọ̀sàkìm ó ti jẹ́ àmà islam ojú ọ̀nà tààrà táàtọ̀ táàfì rí gbàdà táàfì rí yọnú táàfì rí kẹrẹ̀ ọlọ́run wá fẹsẹ̀ wá múlẹ̀ lórí ẹ̀ mọ̀jà kọ́mà mọ̀jà láti islam kí wàá ní sọ̀rọ̀tò lùmùsítàkì ọlọ́mọ tún ayà tó tẹ̀lé pé sọ̀rọ̀tò lẹ́dínà àni àmùtà àlẹ́yìn olójú ọ̀nà àwọn tó ṣe wípé ọlọ́run fi ń ṣe kọ̀ǹgẹ́rẹ́ lọ sí ìgbọ́ náà bá gbọ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ìyẹn ni pé ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ẹ̀sìn àwọn ànábì ọlọ́run lẹ́sìn islam nínú ayàtọ̀ ní sọ́ọ̀tì nìsa fàwùláyé kàmá àlẹ́bínà àná àmà lọ́wọ́ àlẹ́yìn mínú nàbìyìn ọ̀sẹ̀dẹ̀kìn ọ̀ṣọ́dá wàyí àsúná wùláyé kàmá fi kọ́. ojú ọ̀nà tá a bèrè yẹnni wípé sèrọ́tọ̀ lẹ́bínà àná àmà lẹ́yìn yẹnni pé torí kò bá a dìka ojú ọ̀nà àwọn ẹrú sìn rí ọlọ́run àwọn tó ṣe wípé wà fàtàhùn ìmáàlì bíkà àwọn tó fi ń ṣe kòǹgẹ́rì tí wọ́n fi láǹfààní láti gbàrẹ́ lọ́gbọ́. aláwọn tó ṣe pé wàá tàláwọn lè dá yàtà wà rí dọ̀ọ̀bì àwọn tó ṣe pé ìyọ́nù ọlọ́run kò ti fi tọrẹ fún wọn ìmọ̀nà tí ò ní sínà náà kò ti fi ta lọ́rẹ̀ẹ́. غير المغضوب عليهم ولا الضالين yẹn kójú ọ̀nà tá à ń béèrè nù o kìí sojú ọ̀nà àwọn tó ṣe pé ìsàkó gálọ́bàkà àwọn tí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí kó bínú sí wọn. wàdà ló tọ́lé pẹ̀lẹ́ hàk àwọn tí wọ́n ti sọnù kó lójú ọ̀nà òdodo àwọn tí wọn mọ orí yàtọ̀ sí àbúrò lójú ọ̀nà àwọn eléyìí ọ̀pá àbẹ iná làwọn yàwó. sọnù àwọn olóyìn àtàwọn ẹni àná àwọn kìrìsìtẹ́nì látàrí wípé àárọ̀dù ànílẹ̀ ẹ̀yìn máa ń níbi ká látàrí pé wọ́n fanú wọ́n ṣẹ́rí wọ́n làwọn onígbọ́ náà bá bọ̀ àwọn òṣètán láti tẹríba fún ìmọ̀tọ́lọ́ ìní pété wá ti kọ́kọ́ náà bá gbọ́ fi ámánà àáyàn ni àálà ni ojú nàmọ́tọ́ náà bá tọ́kẹ́ ojú náà tó ṣe pé fúnra ọlọ́run ló fi hàn ṣe kọ̀ǹgẹ́ tí a ń gbọ́ náà gbàgbọ́ ojú ọ̀nà àwọn tó ṣe pé wọ́n ń rìn lójú gbọ̀nà àwọn ànábì ọlọ́run báwọn ànábì ọlọ́run ṣe tọ́ tí a fi tẹ́lẹ̀ ìyọnu sí ojú ọ̀nà làwọn náà ń tọ̀ ni làwọn náà wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run. eléyìí jẹ́ ìtumọ̀ sọ́rọ̀tàn fàtíà ìyẹn lérè pé tafsir سورة الفاتحة fatiha سورة الفاتحة، al-fatiha àwọn ọ̀rọ̀ ní surat al-fatiha nìyẹn ó kọ àkọ́kọ́ fatihatul kitab haqqan nínú pé tábàǹkà wo kùránì látòkè ṣe ìdílé èyí tí a kọ́kọ́ kọ èyí tí a fi lẹ́gbẹ̀ẹ́ bàbá tí ń ṣí kùránì báyìí tá àkọ́kọ́ kàn bẹ́ẹ̀ oní suratul fatiha wọ́n ní ìdílé tí a sọ ní suratul àti pé bí àtúntò olùkèrè àtúntò sọ̀rọ̀ tàbá fẹ́ kírun súrọ́tùlù fàtíà lákọ̀ọ́kọ́ ké ọba àfẹ́ka súrọ́tùlù bàkọ́rà lórí irun ọba àfẹ́ka áyà tó gùn jùlọ lórí irun súrọ́tùlù fàtíà lọ́kọ̀ọ́kọ́ ká súrà tá a fi ń ṣí irun wọ́n á tún máa pè ní mọ̀lùkítà ẹ̀rọ àwọn kọ́tí súrọ́tùlù fàtíà ètí ń dẹnu ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n kọ́ jù náà wọn àfa ṣùgbọ́n bàbá wa Al-Hasan Basri àti Ibn Sirin àwọn kórìíra ká sọ ní Ummul Kitab lọ́dọ̀ tí wọ́n Ummul Kitab wọ́n ní lọ́ọ̀fù màáfọ́ ògùnì ṣùgbọ́n àwọn tí wọ́n kọ́ bínú àwọn àfa wọ́n ní Kùránì Suratul Fatiha àwọn lára àwọn ọkọ̀ tí ń jẹ́ Ummul Kitab ẹni pé ìyá fún gbogbo àwọn tíra àtàwọn ọba sọ̀kalẹ̀ yẹn wọ́n sọ ní ọmọ ìkìlá látàrí wípé gbogbo ti bẹnu kùránì látòkè tí e débẹ̀ ọlọ́run ra mú wá ní ṣókí nínú sọ́ọ́tù fàtíà nínú sọ́ọ́tù fàtíà tọ̀wọ̀ ìdù mẹ́tẹ̀ẹ̀ta ọ̀bẹ̀bẹ̀ tọ̀wọ̀ ìdù rògbòmíyà ọ̀bẹ̀bẹ̀ olóríyà ọ̀bẹ̀bẹ̀ tọ̀wọ̀ ìdù asùmáyì wọ̀sífàt oníwàmẹ̀ rògbòmíyà yẹn ni pé ìnígbàgbọ́ pé ọ̀kan ṣoṣo lọ́lọ́run níbi dídá ẹ̀dá alùpùpù sọ́wọ́ àtàlùfáàtì à kí ni ìbẹ̀rẹ̀ alihamudulilayi rọ́bìnà àdàní ọba tó dá gbogbo ẹ̀dá tàwọn yọrọ gbogbo yá tàwọn yọrọ lásán yìí wọ́n sì fà arahmani rahim àwọn ọkọ̀ tó dá ìfàsọ́fọ́lọ́ ìnígbàgbọ́ pé amókọ tó dá ìròyìn tó rẹwà jùlọ lọ́nà bá ní ṣe àwọn tí nínú sọ́tò fàtíà á padà wá tún padà dáadáa. tawhid al-uluhiyya òun ìbẹ́ ní sọ́tò fàtíà iyyaka na'budu wa iyyaka nasta'in. tawhid al-uluhiyya ni pé ìfàsófọ́nà níbi mímọ̀ sí lónìí ká soso láì mọ̀ lóko bọ́lọ́mù tàbá sọ pé ìyá kaná àbòlò ìwọ nìkan láàmú ẹsìn àti ṣe yorùbá tó kò lò yí àbúrò mi èsì àánà lára àjọṣe lónà wà wá ìyá kaná sàáyìn ọ̀dọ́ lọ nìkan láàmú wá ìrànlọ́wọ́ àránṣe ọ̀dọ́ lọ nìkan láàmú wá wá. yẹn náà mo kọ sí sọ́ràtò nípa tí à ń jẹ́ òǹdílé yìí jẹ́ sọ́ràtò ní súrà tó ṣe pé ọpẹ́ ńlọ́bẹ̀rẹ̀ rẹ̀ níbàámu sí àdéhùn ìtàkùn rírà tí ọgbà wá olùjíṣẹ́ náà bá sọ́kọ̀ tó àwọn àbẹ̀yẹ wàsálàm sọ pé alihamdulilah ummul qur'an wa ummul kitab wa sab'ul mathani wal qur'an al-azim. yẹn tó sọ́ọ́sì lè fàtí àtẹ́yìn yẹn tó bẹ̀rẹ̀ pẹ̀lú alihamdulilah ọ̀bẹ̀rẹ̀ àbẹ̀yẹ ummul qur'an ó ń gángan nìyá kùránì wọ́n wọlé kíta ó nìyá àtìrà wàsábọ̀n nàfààní ó làwọn àyà méje tá a máa pààrà kíké rẹ̀ níbi ìran lójoojúmọ́ tá a máa ké lágbètúnké wàlúkọ̀rọ̀ àná làwọn dé yìí ó ń gángan ní àlùkùránì tó tóbi jùlọ yẹn ni pé wọn máa pè sọ́dọ̀ tó ní fàtíà ní sọ́dọ̀ tó ní hàmìlì wọ́n tún máa pè ní súrátù sọ̀láàt súrà ìrún àrílẹ̀ nànà hadith nínú àdéhùn ìlú pọ́lọ́sì èyí tó jìṣẹ́ náà bá tó gbà wá látọ̀dọ̀ náà bá rẹ̀ ọlọ́run ní kọ̀sáǹtù sọ̀láàt àbẹ́yìn ní ìwà bẹ́yìn náà àdébí sáyìn fúnra mi ni mo pín un mo méjì láàrin èmi àtẹrù mi ti ń jọ́sìn fún mi ìrún rẹ̀ ti ń kírun àjọ pé méjì lọ́gbọ̀n báyìí. fàyídà kọ́lẹ̀ ní àbídú alihamdulilayi rabbil alamin taba bẹ̀rẹ̀ rún tá a dẹ́nu sọ́dọ̀ fatia tá a kà alihamdulilayi rabbil alamin ọlọ́run máa ń sọ̀rọ̀ ṣùgbọ́n àgbọ̀n ti wí tọ́nà ọ̀rọ̀ sọ ni pé a ah, ìhàmẹ́dà ni a bẹ̀ ẹrù mi sì dúpẹ́ fún mi ó sì máa rí ìròyìn mo ṣe fún ó sì ń yìn mí ó sì ń fọpẹ́ lé mi ọlọ́run ẹni bàtà bá ṣe alihamudulilayi rabbil alamin. tẹ́lú bá tó wá sọ pé arahmani rahim yóò ní màá jáde ní àwùjọ ẹrù mi gbé mi tóbi. tọ́lá tó wá sọ pé máàlìkì yawmiddin ẹrù mi tó fi tóbi fún mi. tó bá dé ní iyyaka na'budu wa iyyaka nasta'in yóò ní àná. sórí iyyaka na'budu ìwọ ló ní èmi mo ní wà ìyá kan sáyìn tí ẹ nu ẹni pé ìyá kan náà wà ìyá kan sáyìn á lọ pín méjì ni èmi lọ́wọ́ máa sìn lóòótọ́ ṣùgbọ́n mi ní màá wá ṣe ìlọ́wọ́ fún un. sọlọ́wọ́ parí àdéhùn wọn padà wá gbàdá bá sọ nípa ọ̀la tí ń bẹ fún sọ́lá tàlifàtìyà. ọlọ́wọ́ àdéhùn tọ́ mo ti wí lélẹ̀ báyìí gbogbo ń tọ́ bá ti ń fẹ́ lórí pátápátá gbogbo ẹ̀ ní wọ́n sì fún un. yẹn ni pé nù àyà sùnmí àtẹnifàtì àtọ̀sọ̀ dáadáa ni ọlọ́run sọ sọ́dọ̀ àtẹnifàtì ọ̀sọ́ nírun. wọn fà wá tójú wọn wá ronú sí i ó sì pè ní sọ́láàtì lẹ́yìn ṣẹ́rọ̀tún fi ya torí gbogbo ọ̀run dáadáa kí pátá májẹ̀mú rẹ̀ tí ó fi gbádùn tí ó fi lálàáfíà oníkéyàn bá sọ́dọ̀ àtẹnifàtì àbẹ̀. lára àwọn ọkọ̀ tí suratul Fatiha ń jẹ́ òní suratu shifa súra ìwòsàn súra tó ṣe pé bíyàn bá kà á bíyàn bá ń sàmúlò tára ọ̀bá yá pẹ̀lú àánú ọlọ́run bíyàn bá ti kà á èyí ó sì rí ìwòsàn èyí ó rí dáńdè èyí ó rí ìtúsílẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí yàn bá ní sọ̀rọ̀ ọ̀bá. látàrí hadith etí etí bàbá wa dárì bí tí a ń gbà wá látara bùsàáyìn àlùkọ́dẹ́rì olùbíṣẹ́ náà bá sọ pé fàtí àtúndì kìtàbì ṣèfà ọ̀n ní kò lè sọmù sọ́ọ̀tì fàtí àtẹ̀rí ìwòsàn lọ́dẹ kó omi gbogbo sọmù ìwọ ní àbá ìwọ pọ́ìsì tó bá jẹ tó bá ka sọ́ọ̀tì fàtí àtẹ̀rí pẹ̀lú ìgbàgbọ́ tó dájú tó ní tó sì jẹ́ tó bẹ̀rù lọ ìwọ yóò yà mọ́ bẹ̀rẹ̀ poison ká tún kankan lára ẹni pé lára àwọn ọkọ̀ tí sọ́ọ́tì ìfàtì àjẹ́ òní sọ́ọ́tì ṣìfà. àtúmọ̀jẹ́ sóòràtò rọ́pọ̀ya sóòràtà máa fi ṣe rọ́pọ̀ya rúkìá ni àwọn àṣàyàn ááyà kan nínú àlùkò àná èyí tá à ń ké fẹ́ni tá a bá rí wípé bóyá fẹ́ lọ́dẹ orí àbáwọn ìjẹ̀nu kan wọ́n ń bá dìjàkadì lábọ̀ ara abẹ́ntí wíìrì pé ti wíìrì kúwì níta fi sì wòsàn fún ẹ o pé a kà sọ́nà tó ní fatia a kà Abu Sa'id al-Khudri nínú àdéhùn kan tí ó lálàáfíà ó fi ṣe ìwòsàn fún arákùnrin kan ẹni tó ṣe wípé ejò àbí àkekè ọ̀sàdẹ ṣẹ̀sìn pé oró ejò ní ọ̀yàrá máa ń pààyàn bẹ́ẹ̀ náà ní ti àkekè wọ́n wọ̀ lóka ejò wa ń pa wọn ẹ̀yin tẹ̀ ń lè tọ́ ẹ̀dá kan àlejò ni wá ẹ̀tọ́jú wa ẹ̀fọn ní jíjẹ. Ini ń pa lagi mọ́kúnlágídé mau òfin lóde sàdúrà sàmínú ìsìnjà sejak wọ́n àti ilé òsó jẹ́ dia ti bá rìn àjò wọn lọ ṣùgbọ́n lọ́wọ́ afẹ́ kẹ́ wọn ọ̀nà tí ó wà gbà kẹ́ wọn ni pé ejò àbí àkekè ọwọ́ sáyẹn tọ́jẹ́ olórí ìlú ọ̀ṣàjẹ́ nígbà ọ̀ṣàjẹ́ ó lára ẹ̀yìn ẹ̀yìn yìí almirọ ìdí ààrẹ tó tọ́nà kankan tó lè kà lọ́rẹ̀ ni wà yóò fi yá tí yóò fi gbádùn akéèké tí sáájú ló ti mú dẹ̀ àmọ́ tá a lè kà wọ́n ti mẹ́mẹ́ ní pé bí ń pa wá sẹ́fọ̀ lóúnjẹ abákàtà à oúnjẹ oúnjẹ nìkan kọ́ lọ́rọ̀ yín gbà ẹ̀ẹ́dùn oúnjẹ tó gbà nǹkan ni àbúsàn yín lẹ́nu kó lè rí kàmùkárọ̀ lọ́wọ́ ara ka pẹ̀rẹ̀ síwájú ọgbà lẹ́sẹ̀ wò lọ́wọ́ adébí ní sọ́dọ̀ tìfàtìyà pẹ̀lú àdúgbò ọlọ́run oró ejò àbí àkeke ọ̀hún ó sì bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní bọ́ọ̀lẹ̀ kárẹ̀ wá yá gbígbà pé nǹkan kò tiẹ̀ ṣe rí ìtàbẹ́lú bẹ́ẹ̀ ni pé sọ́ra tọ̀rọ̀ ó ìgbọ́n wá dé màdínà tí ẹ lọ́dọ̀ òbí ṣe ọlọ́run ntọ́sẹ̀lẹ̀ wọ́n sàlàyé bá nàbí ẹ̀bùn tí wọ́n fún wa wọ́n sàlàyé rẹ̀ anáni wọn sọ fún abúlé ìdìbò wọ́n máa ń yòdìrí ká ẹnì àrọ́kọ ya ó sì mọ̀ burúkú yà ni ó sì mọ̀ bá a máa kà á láti fi gbèrè ìwòsàn láti fi ṣe rúkìá yẹn ní kí lọ́la àwọn ọkọ̀ tí sọ́rọ́tò lè fà á ti à ń jẹ́ sọ́rọ́tò lọ́kọ̀ yà lọ́la àwọn ọkọ̀ tí tó jẹ́ bí a ṣe gbà wá látọ̀dọ̀ abdullahi bin abbas wọn máa ń pè ní asasul quran ìpìlẹ̀ qurani foundation quran òní surat al-fatiha ńlọjẹ. sufyan bin uyayna ìkànnì àwọn tàbíyàn ni ó ṣe pé fíkọ ni lára àwọn tá a lè gbára lé ọ̀rọ̀ wọn kó náà àwọn àfa àgbà lọ́wọ́ onísọ́ràtò fàtí àtẹ̀ríọ̀n sọ́ràtò wá péyà ni sọ́rà ìsọ́ lọ́nà tó máa ń ṣọ́ọ̀yàn onísọ́ràtò fàtí àlọ́jẹ́. afáwa yáyá ibn Abi Kathir àwọn náà sọ pé lára àwọn ọkọ̀ tí sọ́ràtò fàtí àjẹ́ onísọ́ràtò káfíà sọ́rà tó ṣe pé ó ti tọ́yàn. yánà tẹ́kì àná àdá wàlà yẹ́kì má sì wá àníyàn torí pé sọ́dọ̀ bàtì à léyìn bá ti ní o ti gbóyàn súrà míì tó yàtọ̀ sí kò lè gbóyàn láì ní sọ́dọ̀ bàtì à lórí ìran ní ìsìn léyìn bá ka sọ́dọ̀ bàtì léyìn bá ka sọ́dọ̀ bàtì à kò tí ẹ̀ níràn yìí. ní ìbáwá katia sọ́dọ̀ bàtì à nìkan tí ọ̀ràn ti ka súrà lẹ́yìn rẹ̀ ìran ẹ̀ nírò akálàṣẹ lọ́la àwọn màlìkíyà wọ́n ní ní ó ti dínkù ó ti dínkù wá ní gbogbo àti wàjú àti ọtí dínkù bàbá táàdé wọ́n ní kó ṣe sàjàdé ní kọ́bílà sọ̀rọ̀ kọ́bílà ti sè wọ́n lọ́dọ̀ àwọn àyànbílà kò sínú àwọn wàjú àti sọ̀rọ̀. níta fífà lọ́nà ni pé lára àwọn ọkọ̀ tí sọ́ọ̀tù fàtíà ń jẹ́ òní sùrọ̀tù káfíà látàrí pé tẹ́kfí àmà àdáa bíyàn bá ti ní ó ti tó bíyàn ti ẹ̀rí mi pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n mi ò lè ṣiṣẹ́ rẹ̀ lọ́fẹ́ ṣe ẹgbẹ́ bó ti wá nu ọ̀pọ̀lọpọ̀ náà àyàlí rẹ̀ ṣùgbọ́n àwọn àdéhùn mọ́rọ́sáàlì wọ́n sọ pé àdéhùn mọ́rọ́sáàlì kíta àbíyàn sọ pé àdìdáta ni ọ̀rọ̀sọ́lù lọ sàábé kan láti wà láàrin àti ànábì wọn sọ pé mo gbọ́ tànàbí mi sọ báyìí àdé tó mọ́ sábà ṣùgbọ́n ìkẹsẹ̀ gbogbo mọ́ sábà náà lálẹ́ kó dànù wọn láwọn ọ̀rọ̀ táwọn afá àti ẹ̀sọ́ nípa àdé tó mọ́ sábà nínú àdé fi yẹn wọn bẹ́ẹ̀ pé ó mọ alukur'an ọ̀hìn wà ló mi nǹkan ìdí à wọlé ìsàgbéró ọ̀hìn wà lánàá ni à sọ́ọ́ ṣùgbọ́n súrà mi ò lè rọ́pò rẹ̀ lọ́la àwọn ọkọ̀ tí ń jẹ́ súrà tó sọ̀rọ̀ àti wọ̀lìkánì súrà mi súrà pẹ́pẹ́ ọ̀rọ̀ bàbá wa àzàmàṣárì àwọn ní aṣọ ilé ìlú tíra wọn àṣà wọ̀lìkánì àtẹ̀sí ní ìjà eléyìí jẹ́ àwọn ọkọ̀ ètò sọ́lá tó fàtíà ti ń jẹ́ tọ́yì tábà sọ nípa àwọn sóra náà Kùránì nípa pé ibo lànàbí wà tó ti sọ̀kalẹ̀ ọ̀nà méjì ní agbésí àwọn sóra ló ká bẹ màkìyà abala kejì màdàníyà màkìyà làwọn sóra tó ṣe pé ọlọ́run ti sọ̀kalẹ̀ fànàbí kánàbí ò tó fi fọ̀nà fara fẹ́ bílẹ̀ kó máka lọ sí màdínà madaniya ni làwọn súrà tó ṣe wípé ànábì ti dé madina àbótiẹ̀ ti wà lójú ọ̀nà rẹ̀ lọ sí madina kó tó di pé yọ sọ̀kalẹ̀ àwọn súrà kan náà wọ́n pè ní madaniya èwo wá ní suratul Fatiha èwo ló belong to sí nínú méjèèjì ọ̀rọ̀ bíi mẹ́ta sí mẹ́rin làwọn afáàsọ lórí ilé ọ̀rọ̀ àkọ́kọ́ hiya makiya wọ́n ní káàdì bí òtún wò mọ́ta ní sọ́ọ̀tù fàtíà ló ti sọ̀kalẹ̀. lára àwọn tí wọ́n gba ọ̀rọ̀ yìí wá látẹnu òní hebron ìkúnná abdullahi ibn abbas ìròyìn ẹ̀kọ́ wà nínú. àtàkọ́ àwọn akọ̀dáadà àfáàgbà nínú tẹ̀síìrì abúlé àríyá àfáàgbà làwọn náà jẹ́ nínú tẹ̀síìrì ọ̀rọ̀ àkọ́kọ́ náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kíra iná àmàlàníyà wọ́n nínú ànábì ti dé màdínà kí súra yìí tó ń sọ kalẹ̀ yìí ẹ̀rọ àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí wọn láti rí hafidu sahaba ẹ̀tọ́ àǹkà sórí jùlọ làwọn sàlẹ̀ ìyàwó rẹ̀ rà kọ́nà sí àtàfà wọn jẹ́ ayélujára. kalẹ̀ wọ́n ní sọ́lọ́tò fàtíà ànábì ti dé màdínà kọ́lọ́ tó sọ kalẹ̀. àwọn kan náà fà tiẹ̀ sọ wípé iná nazalati marratayn wọ́n lè méjì ló sọ kalẹ̀ marrata bi Makkata wà marrata bi Madina lásìkò náà wọ́n ti kọ́ sọ kalẹ̀ Mákà ìgbà míì wọ́n tó wá tó padà sọ kalẹ̀ ní màdínà. Bàbá ìgbà kẹfẹ́ ọ̀nà ọ̀gbọ̀n àmọ́ ní àlè àwùjọ àṣìbáwò èyí tó súnmọ́ tó jùlọ ńlọrọ̀ àkọ́kọ́ ẹni pé sọ́dọ̀ fatiha ó sọ̀kalẹ̀ nílùú maka àwọn afọ onírun ló quran wọn ṣe àwọn àlàyé kan nípa tá a fi lè mọ pé súra ilé maka ló sọ̀kalẹ̀ eléyìí mọ̀nìlá ní sọ̀kalẹ̀ lára àwọn àmì tí wọ́n fún wa ni pé àwọn súrà tó bá sọ̀kalẹ̀ ní mẹ́ta àmọ́ àyà rẹ̀ kò tó nǹkan. tọ́lá ń fọwọ́ bẹ̀rẹ̀ sọ́lá tó ń fa ti àná alihamdulilayi rọ̀mìn àmì arahmani rahim àyà kan àyà sí wípé nínú àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n sọ ọ́ lẹ̀ ìtọ́fẹ̀ ẹ̀sùn náà lọ́ba nínú tẹ̀fẹ́ báwọn ti sọ kọ́ tẹ̀wọ̀n lọ́dọ̀ táwọn ò ní ọ̀rọ̀ ńlá kọ̀ọ̀kọ́. wọ́n wá mẹ́rìíwá lé lórí wọ́n torí pé nínú sọ́ọ̀tù ẹ̀jẹ̀ ayé lẹ́ẹ̀kẹtàdínláàdọ́rùn ọ̀nà ọba sọ ń bẹ̀ pé wọ́n làkọ́ ní ádáyé náà kàsámi àmì nẹ́tìmọ̀tánì. ayé àbẹ́jẹ́ ètí ẹ máa ń pààrà kíkẹ́ rẹ̀ lákàtúnkà lákàtúnkà ibà àti fún ọ ìròyìn sẹ́lá muhammed sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ni pé àtàníṣà nazara bí makata wọn níṣà bá kébé madina ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan ni wọ́n ní láti sọ́tò fàtíà wọ́n sọ̀kalẹ̀ náà ká ìlàjì lọ́sẹ̀kù òun náà sọ̀kalẹ̀ ní madina bó tẹ̀lé wípé ọ̀rọ̀ yìí kọ́ọ̀rùn mẹ́rì ọ̀rọ̀ ń ṣàjòjì pọ̀ bàbá kóòtù mi àwọn ní àwọn ọ̀rọ̀ ń wá wọn gbà látọ̀dọ̀ àwọn kan náà máa fọ́ ní tẹ̀sí rẹ̀ àyà mélòó wọn bẹ ní sọ́lá fàtíà láì sí ìyàtọ̀ ẹnu ìyàtọ̀ àwọn àyà ẹnu àwọn àfa àkókò yìí àyà ti bẹnu sọ́ràtà fàtíà méje akálàṣe ẹnu wọn ò pọ̀ nípa bóò láṣẹ ká tí èpè méje sẹ́bíṣe láì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí òsì bẹ́ẹ̀ ẹgbẹ́ bisimilayi rahman rahim lábàlẹ̀ lẹ́yìn ẹnu àwọn àfáà kò pé bisimilayi rahman rahim ti bẹnu sọ́ràtà nàmlẹ̀ ẹnu má kọ̀ lórí pé odidi àyà ló jẹ́ nínú sọ́tò náà mi. ìnáwó mi sọ́lá ìmáàna wà ìnáwó bísímìláì rahmani rahim ẹnu má kọ̀ lórí pé àyà kan ló jẹ́ nínú sọ́tò náà mi. ẹnu wọn sì kò wípé sọ́tò bàbá à sọ́tò tọ́ba ẹnu wọn kò pé ọmọ ní bísíláì rahman rahim lórí. ó nìkan ní òní káwọn lórí tó nìkan òfin ṣe ni. wọn làwọn sọ̀hábà rẹ̀ wà nínú àlẹ́ yìí nígbà tí ń kó kura ní ìjọ nígbà yí àyàmí wọn kọ sára ewé sára ìgbẹ́ran sára pápọ́ lóríṣiríṣi ìgbà tí wọn lọ jagun kan lásìkò abúbáfẹsẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kó ogun lọ́nà àwọn mùsùlùmí àwọn tí wọ́n kọ̀ra ní sórí wọ́n fi ní a àbúgbàdùn mú mà wòran mú mà pa ọkọ̀ àwọn tí wọ́n kọ̀ra ní sórí náà kọ̀ra ní ọkàn lẹ̀ ẹ̀jẹ̀ àkójọ ní àdúgbò kọjọ wọ́n tó kọjọ lásìkò ọmọ àsìkò ọmọ mi wọ́n ní ìdìbò bẹ̀rẹ̀ pátápátá níta fẹ́ fàrọ̀ lẹ́nu lẹ́yìn tẹ́nu wọ́n ti kò pé àyà méje ní mẹ́nu sọ́ọ̀tì fatia tí fatia ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí ò sí bẹ́ẹ̀ ènìyàn náà bẹ́ẹ̀ fún fèrè màsímọ́lá ti nínú sọ́ọ̀tì fatia ẹnu ọ̀pọ̀ síbi ìsìnláyà ramani àlẹ́ àyà tó mọ̀ sàkóyìlá tó ní àwọ̀lẹ̀ ha sáyà ọ̀dà dúró àní kàmára àyà méjì lẹ́nu fatia àbá kàmá lọ́dọ̀ àwọn jùmọ̀ ọ̀rọ̀ ìyá ayatun mustaqillatun min awwaliha wọ́n ní kò sínú dáàkà mọ́ àyà méjèèjì wọ́n ra dáwà ní tiẹ̀ lọ́wọ́ tiẹ̀ ní. ìyẹn lọ́dọ̀ àwọn jùmọ̀rò kọ̀rọ̀ ilẹ̀ kúfà ọ̀rọ̀ yìí ọjọ́ rọ̀ àwọn tí wọ́n pọ̀ nínú àwọn sàbẹ̀ àtàwọn tàbíyìn wà kọ́lùkọ̀ nínú àlùkàlà kódà àwọn tí wọ́n tún pọ̀ nínú àwọn tí wọ́n wá lẹ́yìn wọn ọ̀rẹ́ là tí ó pẹ̀lọ́ ẹnu òkun lórí rẹ̀ ọ̀dà gbólóhùn mélòó ní dandan sọ́rọ́sì fàtíà ara fi inú rẹ̀ mélòó ni kẹlìmọ́tòwà ẹgbẹ́ kílọ̀mùlẹ́mù wọ́ọ̀dà mi kẹlìmọ́tì mẹ́mẹ́ khamsun wa ishiruna kẹlìmọ́ gbólóhùn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ara finu rẹ mi atun wàtàlákàtà aṣọrọ harfan ọgọ́rùn àti àyà mẹ́tàlá ẹni wípé àádọ́fà ó lé ẹyọ mẹta ìní ara ti bẹ nínú fàtíà ọlá ti bẹ fún fàtíà a máa ní lórí eléyìí a wà fi ọ̀rọ̀ bá sí ọ̀jẹ̀ ní àgọ́ mẹ́fà. àbúrò àbá níbi wa olójúṣẹ́ náà bá sọ́dọ̀ bá wọn àlẹ́ ìwọ̀sálá anábì jáde sí bàbá yìí mú ká wọ́n wáyé sọ́ni ìbànábì jáde ó bá wọ́n bá yìí ti kírun lọ́wọ́ fàkọ́ anábì wa pè yàwó báyìí ìrẹ́wò báyìí orí ìrùmọ̀ wa fàtàfàtà fún mi náà lánàá ìjìbò ọkùnrin àtúntò ẹ̀yìn báyìí ọkọ̀ dání mi lò tó má kọ́ lẹ́yìn àti sọ pé òbáyì ilé òbáyì tó ọ̀gbọ́n tó ń gbọ́ ẹ̀ kàkọ́ fàfà lóun rẹ̀ ti ń kí mu ó wá tara kí fún mi sọ̀rọ̀ fàyè lọ́wọ́ sórí lá sọ̀dọ̀ lọ́wọ́ àlẹ́ ìwòsàn náà ó wá lọ́wọ́ àlẹ́ sọ̀dọ̀ ya Rasulullah àlàáfíà ọlọ́run kọ́ máa jẹ́ tiẹ̀ èrè òjijì lọ. àkọ́dá wa aleyka sàlám anábì ní àlàáfíà ọlọ́run kọ́ máa bá wọ̀ náà sùnmọ́ ìrẹ̀ ẹ̀wù báyìí. máma náà kà ìdè náà ò tó kà á jí báyìí. ìgbà mọ̀ ń pè ọ́ kí lọ́ fọ́tò òbí dáńdó. anábì ní o báyìí lọ́wọ́ báyìí wá ní à wọ́n tó fi sọ̀dà orí ìrún kọ́ wa eré òjíṣẹ́ ọlọ́run ànábì ní àkàkì orí ìrún lọ́wọ́ òun gbé ọ olórí ìrún lọ́wọ́. àwọn aláṣẹ fi ìmọ̀ ó àwọn àgbáwò ìlẹ́yìn ṣé oòrùn ti á kúrò àlè sórí sóòrè bí àyà ti ń bọ̀ yìí ọ̀nbẹ́nu àwọn sóòrà àyà ìtọ́nà ọ̀bà tó sọ̀kalẹ̀ fún mi ní sọ́dọ̀ làǹfà ayé ìpínlẹ̀ kẹrìndínlógún ìsẹ́jìbù níláàyè wàlẹ́ rọ́sùlì ìdáadáa kọ́ńté máa yọ ìyí kọ́n. nítorí bàbá olùdó ẹ máa ń jẹ́ pé ọlọ́run àtẹ̀jíṣẹ́ rẹ̀ ní pàtàkì jùlọ nígbà tí wọ́n bá ń pè yín lọ síbi tí yóò kẹ́kẹ́ máa sẹ̀mí tó nítumọ̀. kọ́là bàlà bẹ́ẹ̀ ni wọ́n á sórí ìlú òjíṣẹ́ ọlọ́run wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà láàánú dùn ní òní ṣe bẹ́ẹ̀ mọ̀ èrè òjíṣẹ́ lọ. Ànẹ́bí wa ni àtúnṣètò wa ni màá dín màkà sóòrọ̀ táyì. Sọ̀rọ̀ fẹ́ tí ó dùn wọ́n nú kí n kọ́ ní súrà kan. Súrà yìí lámtù nẹ́sà láàbí tọrọ ti wà láfi ìjìr wà láfi sàbó wà láfi tòrọkọ. Súrà yìí ọ̀dẹ́lẹ́gbẹ́ kò sí ẹgbẹ́ rẹ̀ nínú tàwùrátà tọ́lọ̀ sọ̀kalẹ̀ bá nàbí dàwọ̀ èjìl tọ́lọ̀ sọ̀kalẹ̀ bá nàbí ànsá zabur tọ́lọ̀ sọ̀kalẹ̀ bá nàbí dàwọ̀ tàwùrátà tọ́lọ̀ sọ̀kalẹ̀ bá nàbí musa wọ́lá dà fúrukọ́ kò sí inú fúrukọ́ nù tọ́lọ̀ bá nàbí musa kò sí ẹlẹgbẹ́ ẹlẹgbẹ́ ah kọ́ńtù náà sàlàyé ẹ̀fún mi lòdì sí ọlọ́wọ́ bẹ́ẹ̀ fi màmí فقال رسول الله صلى الله عليه وسلم إني لأرجو ألا أخرج من هذا الباب حتى تعلم أبليك نقول أمي كنت قومي سورة كتون جالي قلبي يمكن غير جالي قال فأخذ رسول الله صلى الله عليه وسلم بيدي يحدثني أنا بقى فنلقى هو أنت ميزورو إذا بقى ميزورو من كل قرر تنزوركم wàhálà àtàbà tọrọ ní ara ń lọra ní ìyára ní ọkọ máa lé pé yóò ti òun máa ti tó sọ fún mi kékeré tó jáde nínú ìlẹ̀kùn ọ̀rọ̀ títí sọ ọ̀rọ̀ tó gùn ni wọ́n jẹ́ pé kò ní parí ọ̀rọ̀ tí èyí jáde wàhálà àtàbà tọrọ bóyá ara ń lọra ní màkà àfàtà yẹ bulọgọ kọbìlà yẹ kìí ẹ̀ka lé bàbá mi yóò ti dé mi kó tó parí ọ̀rọ̀ tó bá mi sọ fọlá mi ìdánáwó náà ìnáyí nígbà tí wọ́n bá ti wọ́n rìn lẹ́kọ̀ọ́ kó tó bá láyé lọ sí lọ́gbà nínú ìdíjẹ́ náà màá sọ́ra tó lẹ́tí wọ́n á gbà ní ọlọ́kọ̀ ní sùúrà kan sùúrà wo ni o ti ìsàlàyé rẹ o ti dá jáde ànábi wa ni máa ń takọ́rọ̀ òfin sọ láti wọ́n bá fẹ́ kí mi sùúrà wo ló lè ṣe ọmọ kan bí mi. olùkọ́kọ́ látọ̀ àlẹ́ ó mọ̀ ní kọ̀ọ̀kan wọn bá ka fásitì àná ànábi wa sọ pé wọ́n lè bí mo fọlọ́ ń tẹ̀mí ní ẹ̀yọ rẹ̀ lè gbà. má a ń sára bá òbí kàwọ́rọ́ọ̀tì wọ̀lá fílí injiri wọ̀lá fílí zabori wọ̀lá fílí fọ̀rọ̀kọ́ni nígbà ìná àsábọ̀rọ̀ màdáni. mo fọlọ́ ń tẹ̀mí ní ẹ̀yọ rẹ̀ lè gbà. ọlọ́run ọgbọ́ sọ̀rọ̀ sóra ń kalẹ̀ yálà nínú tàwọ̀rọ̀ tàbí injiri tàbí zabori tàbí fọ̀rọ̀kọ́ni ọ̀sọ́rọ̀ sóra tó dàbí sóra tó ń bá ti à ọ̀sọ́ innaha asabul matani ó ayam àyà méje láàánú kàdákà tó ká lọ́la lọ́la lọ́la á pẹ̀lú báyìí lọ سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله ẹ dákun inú owó mọ́sálásí láti yá pẹtrol tí bá a fara pẹtrol níta bá ní ẹni nígbà tí ẹ dákun tó lọ ó ti tẹ́lẹ̀ rárá ó ti tẹ́lẹ̀ rárá kò sí ètò kéré pọ̀ ọlọ́run sálẹ̀ sàn. Jazakallah khairan. Tí mo fi sí fúláìtì mi, mo ti mọ kọ́pì tí wàá dá padà sí. Ṣé kọ́lẹ̀ ni? torí sa ìbéèrè ẹjáde tó lọ ọlá wọn ó sì rí ọlá máa gba púpọ̀ tábà tí ń kí àsìrì tán láwọn bẹ̀rẹ̀ mo sì kọ́ mo mí sọ pẹ̀lú táìmù àbí. <laughs> वालेकुम सलाम Americo, dimos en la 20 minutos,